anayi oṣù ṣàwárí ológun ní wọn mẹ́ta ìwọdọ fourteen thirty seven ọdọ ìdíjìra oṣù ṣàwárí ológun ní wọn mẹ́ta ìyàtí déédéé parí oṣù ẹnìrú oṣù july ẹlòmíì ọmọ ẹjọ two thousand and sixteen. karatuwa na yi yi rudu a sha na kwayi littafi kitabu tauhid li muhammad bin abdulwahab a kwana waje baabu yake akwala kinihi eneki eneki na bi egba babu man dahar baabu yake akawa ene duki na begba Hmm, fọkọd aada lọ mekenele iyi na bọjọ eneke iyi na begba mekenele iyi na bọjọ. وقوله تعالى الله تعالى يكا ينهي وقالوا ما أعوذ بالله من الشيطان الرجيم وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وقالوا الله تعالى معك kagini ما هي إلا حياتنا الدنيا نسمو من dungi warayo dunia ya un aji hun yo da kela namutu anaku wa nahya a wana norai amma ku kuma norai ne bi ma'ana amma naku ma ono ma na binyoma ma naku ma na bi ma yoma so buka naku buka na da yire وما يهلكنا إلا الدهر أشاكنه أنودو أهلاك ما ينو شدي الدهر إقباله yẹn maa kí ni ẹgbà ẹgbà jọmọ ẹgbà ẹgbà lẹgbẹ ẹgbà ahalaki ma yẹn tó èmi yìí nẹsẹ mọ akini ẹgba ẹgba ẹgba ẹtsɔ gẹnẹ yi ẹgba ẹtsɔ gẹnẹ yi wodudu ma du ŋɛ gba yi wodu lɛ ma du ŋɛ gba yi tɔhi tsi kɔla lugbo fiɛnkɔlɛ kpaya awo ne yi le tsi abɔ lɛ kpaya ahutsi ni dzu wo ne tsi aba ahu yina ɔdɔ ka ɖe mɔkemi ɖɔ ɔdɔ ɛkpɛta wo ne yi le tsi abɔ yina. wala lele enji baabi gide akola oji ngide enchugugu ina leka abe gba ida because digide ine na abute nu ene de ne du nga abe gba na yin so amune ma da kanya ma kuma ne ma da lo kolo ha egba ma ma ni wa ma yuhlikuna ila dahr enke ahalaka ma ise egba egba kama ma yin imana sɛnkuku ya kama leku ɛgba e yi di ohun yɛn ama ku tó ɛhùn e máa dọ́ àti ní adáhàrú dá sɛnka mu dàbí tí èlì dàbí fatihul majid sharhu kitaabu tawxiidi muhammad bin abdul kìdá bìtì sharhi wulẹlẹ tó máa ń ní takada fatihul majid malami le nyawo mi bayani du koyi tafsir ibn kathir o yo la ya gede eni ama kafiri kaya gede akola oji mai maji akola ojo na domon mai ni mahi abi mana ma samma ila hadhihi da unyu mune domogen illa hayatuna dunya orai ul dunya ake tinga nei mahi abi mana nyumune duudomogen la darun akhar aw la darun ukhra nyumune duudomogen illa hayatuna dunya unye kama kidomo unchorayo dunyai namutu wa nahya awana ku angono ah, mana binyoma wa ma yuhlikuna iku ka chakana ku iba

Amadi egbeju ŋa ma gbeju gɛdɛ aniju ayalɛ ma do akpa yɛ lutafi mɛ bɔbɔ nu hmm so babi gɛdɛ yi babi gbeju ne taba le ni sin ma di hadisi ya eju dudu hadisi yi duku ma do a mɔsi hadisi abu huraira rabi allahu ta'ala anhu hadisi abu huraira gɛdɛ hadisi fɛ ohun ìṣe abu dawuda kpa yi nɛ sa yi yɛ ɔtakadama ŋa hadisi lɛlɛ dɛ abu dawuda bayi ne sai makaya daga de ne gba amma makaya daga de ne gba ne ni pensu abayo eh akhrajahu abu dawuda wan nasa'i wa ko to mo tudu shari bi ore abu dawuda bayi ne sai abi mi jile amagba hadisi ba annabi sallallahu alaihi wasallam yanihi ọjọ́ ẹ̀ṣẹ̀ kàkí yóò ni ní ibùn adam ọmọ níbi adam bá ẹ̀ṣẹ̀ abóhùn iná yasubu dahar toru yaabi yaabẹ́gbà yaabẹ́gbà ya ẹ̀lẹ́kọ́ gba iná wa ana dahar òun kò ń ẹ̀ṣẹ̀ ọjọ́ òun ẹ̀ àṣẹ̀gbà yìí ẹ̀ ẹ̀ ọwọ́ kẹ nkuna tẹ aba yẹ ẹgidẹ maka abi kọ abi kọla ka ekele asigi bua ya mali misini su awa ju kakini ameke ŋɔ di buhari lɛ sɛŋ kama di buhari it means mɛri aka kɔ yɔ da yoma nɔmu buhari ani ke bume bi hakanya den yɛn ki buhari ni ne ma ne duli di nigeria kini ni hanyɛ lɛ challenges ki gbe ŋun wɔmɔ ta ki aru lu ayi ba sene mun e na gunjo e ba ma rab na yira ta fama ya woga me taki wo mo taki na ma ni ya ko e po kuma e po kuma ya ma ku iblis station jo ma ku ya ta yi taki ko negative 145 yi subsidy ba re remove yi lele le e bo ka go e gba le je bo kekele ni aki de ko 45 yi now akamoto niger delta machine ki eh ọ̀họ̀ epo machine kú wúyú machine ku kpɔbɔ ɛn kuma ko kuma kpɔ ma ba yɔ ye ba kpawo yi ko kuma kpɔ maye ne ɔdɔ mi bi ma mu kuma na tsi kɔlɔn ma ne kese kwan yi le ko ka adu si ko gɛdɛ ba ɔdɔ da ma le ko lɛ ko wa ikpo e ikɔntiri e omu ne ɔgɔ kuma ayi e ko nigeria tɔrɔ da ta ma kɔ aku somali tó máa yẹ kó ṣe la àmì kọ́mpẹ̀nì àmì shell kọ́mpẹ̀nì àmì chevron kọ́mpẹ̀nì àmì kọ́mpẹ̀nì líle kò máa bẹ̀rẹ̀ máa nọ́kọ́ máa ti kó wa àmà epo la àmà o refine máa kó wa crude oil máa là máa yá refine máa kó wa àbí máa lè crude oil la nítorí hàn yìí tọ́mọ epo yìí epo lẹ́ka máa là dọ́da yẹ bá oyi lítà kàyà cost about hundred naira tó ama kpɔkɔ bi awo ti one hundred twenty naira ɛni ko kuma ta forty five gidɛ to ama ta ma ta ma ta ni bi bi kuma bi bi kuma nɛya la taka ma ti ta ma laba to one hundred thirty naira to yili ta ka ama yili ten naira a b'a yɔ e y'a yili ta ti den a ma la to ten naira gidɛ a b'a yɔ i ba ipo kama import ŋini a b'a yɔ i ba a ma ne ke yili miliyɔn ugu million o mi o ye ŋini tete abe kuma ala kuma ta ma nea ta ka ma ki ta oyo forty five kuma ma kuma ya ta oyo ta ku la ta ta ye ne la ili ye jina mi ta ke ne ki do eni agɛlɛ ase oge yi ne ayi yɛn ɔlɛ fiye ko ayi ma one fifty five ɛliko so ati ati li ta ki da ale de yi ma ti pɛtɛ ma nu nugu nugu ekpo yi wa nigeria a ba ba five hundred naira ma yali luta a ba yɔ ama alibarika sɔfiri di ma remove yin so ɛhun tó kìtẹ́ kpa kótsá káyé bá ɔkɔ kogi aba yɛ ɔkɔ alu kétsɔ ɔkɔ ma kpé otsɛ tɛ yi news tsɔkɔ kekele no buhari ɔkɔ release la ma ma o release ni state du yi do ni na ihe adọka ma chịkọrọ ọma ihe acha ngị tịkọ gị achị ngwala bụ arịgide mụ dị afaghị ẹnẹsẹnu abeti wọn ti gọ ọnà apc ni wọn kẹ àjù yẹnìyàn àkáǹtì kẹdẹ ẹtì àkáǹtì àlejò àdọ òbí àwọn tí two billion àwọn kò sì yára lójú ńlá lọ. ẹnẹsẹnu gbogbo akẹrẹ bí kòkí wọn náà tààlẹ sun jage bi makwan shin jaga bata sai da wani amma ba ta lagwa kuja kai nan ado buhari ado ki buhari je ba ta buhari je aligo so alaji pa ko chaka ba awa o ne bi ti aja shola ojili so ama e gba le ba a be gba na aya je e gba e bi ti sabale e gba aji me be gba ina so oba ajeŋ wa kuna gbadzame na nibi ba ule mara gba nibi ma ni anibi wo ke ajeŋ du fix sa'ir lana ajeŋ fix mu aki taki ọgọ o ma ta ni ma ta ma ja simeti mu bo ọkọ ń náà yẹn àmà ọkọ lu abáyọ ọkọ ọ̀chẹ̀ bọ̀ abáyọ tẹ̀lé bọ̀ one thousand naira mà ọkọ yìí dúkìá yìí màmú kọ́ wani one thousand naira lóṣù gbọ́n kò àti ní ẹnu kẹkú yín ilé abayọ̀ yìí kẹtí ní ayọ̀ ló tẹ̀tẹ̀ ọgbà la alẹ́jú wọn one thousand naira lẹ́ máa kọ́ alẹ́jú àkọ́ ọkọ̀ wu one palo ọkọ̀ tàbí four hundred fifty naira ó yìí. mo dúkìá wù mo tì í wọn agbọ agbọ àyàdá yẹ ẹnẹsẹ nù. ilẹ̀ ti gọ́ọ̀mẹ̀ntì dọ́mọ yìí tí ní tálákà dọ́mọ yìí tó àwa ò ní àgbéyà lè yìí a jẹun fix ŋa ma yé ni inna allah wa alimusayi ọjọ́ a fix a yìí ẹni ni kì í kókó àti ní la ìmùnú kì í pa bí ó jẹun ká òun yí wọn nílẹ̀ ìlẹ̀ wọn so agidere ẹgba ebi na kabali tauhid àwọn kola yun irwaya mun mai ni yani wa ana dahar aqallibu layla wa naharu mi aduru la doroka irwaya bu mun mai ni la ta subu dahar me bi me be gba ina fa inna ne in ki kwashe ki dawa karatu iya rudun shi a gini an na hayu an sabi da hari ma hawaiti eh kuma yi bina ma hana ka yi begba ina obilege ọkọ̀ṣe kejì tasmiyatuhu azalila ina ke begba ba ma mururu ko agini ojo ngi singe na domo ina kebegwa ma ina ina singe bojo eketa ta'ammul fi qawlihi wati ni kelli bi ngene turkegu hadi boku ma agini fa inna allaha huwa dahar ojo allah mu che gbayin alugo qira'ala sharhi mayin ni amara bu igbele ba seun kaka ya du kere buma egba e kaka ya kere buma le ma dalu gwe gbale oloyi odo kere le oloyi bibi ne se oloyi bibi oloyi le nga nga me la ne li ko nga me acha ma ngo gene kele oloyi le oloyi bibi egba bibi egba buta buka nga mali hele ron to mo male mi ki fatan majidi yeni

toro ọjọ́ òun fi wà lùfà ìlú fìlà àkíkà lílé òmòrì àlùkò ọjọ́ òun òun àtsẹ̀wọ̀n dó alẹ́ yọ òun original eh, performer of action do naam ẹ̀wọ̀n dọ́gba òun ẹ̀kẹ́lẹ̀ anáwó kọ́dí ẹ̀kú nu sábàn máa ní yín nà ń ṣe yìí wọ́lọ́wọ́ lẹ́mí ẹ̀kú sí ìdòbí kọ́dí ẹ̀ má ṣàkà di ní ayé nà pẹ́ dọ̀ ẹ̀ ní because wọn ní àdìtọ̀ ìsì ní ayé nà ẹ̀dùn ń mí nìyí nà máa ní ẹ̀ má ṣàkà mí nìyí ní nà ń yìí. kìlá lè dúpẹ́ fún ẹ̀kí náà méjọ kọlàkì akọ́alù always méjọ kọlàkì akọ́alù ẹ̀hù ń wà yọ̀nyọ̀ tó dé kìnnìkì sí náà pè má má kí náà nìṣe mú. ẹ̀lẹ́kọ́ na láyé kò yí to e mani babi gidai ya kola uji babu tasami bi qadil qudat babi ki akola udu ko akajo ya makajo abakini agbuja amakajo hmm? akajo ni abakini agbuja amakajo

anabi sallallahu alaihi wasallam maa kini inna akhna inna akhna asmin inda allah odu kisudu eh, odu kisudu detestable ki yigbi maana nki ma jẹ gbọnu odu kisudu ki ma jẹ gbọnu tuli kpakpo tsaka inda allah gbọ jọba rọjulun ohun sóni tẹsẹ maa bimẹlik tẹsẹ maa bimẹlik amlaak. ohun chineke ajụdu ka gịnị unu amụnu unu amụnu la malik ilala unu duro mọtò lọlẹ nka níbi kan mọ yóò nà kí jẹ máa kí ni òun iṣu unu amụnu máa kí ni ẹgbẹ bọ jẹ máa tẹ ní jẹ yín wọn nà dábàá lè bá máa kà mọ adjective bàbá nàìjíríà yìí dùn ẹ a ẹ máa yọ mm. it's too much nígbà tí ìgbà kan a sẹ́mínà kà àyìnbá sẹ́mínà àmì ṣíà àmì ṣíà ṣe àlótọ́mọ yá gùn ká ya kùmáka ṣáàkiri yẹn kùmáka yẹn nụ. màá nù ka anyị agbọ ka ga ka na

kpawo oyi di kalẹ ma madon amakọ alutọmọ kọlu lẹ matsa yi zunu mẹrẹjọ na kpa yi mikidẹ ami hɔ lɛ ka ŋanya jɔ wọn sisɛm ɔmɔ lɛ ne ɛnɛ gala wọn yà ayé nyumɔ ɛzɛkizɛki with due respect and all humility. I would like to welcome our mentor, our leader, our guide, and our prophet into this hall and to therefore deliver his lecture. Can you all stand up as a sign of respect and applause for our leader and our prophet ọgbọdọ mamu ne kwakwusa kama yin hi allahumma ala muhammad wa ali muhammad ọgbọdọ ma kwana azize kim daba idaba ale ana daba wa ala ale shire láti kagba si ni kola taki kola lẹni some of you may be confused kiri yẹn ni òun ti ne kun ma ma ma àwọn níbi ma. aligo omiku suleman na isa na nkpa achogun a anyị ayọ ma dịghị ni ahụ ọle ya anabi maka o enihi some of you may be confused You have heard from, from me regarding our our sheikh our mentor as a prophet ene na yi maka ndo aka ne bigide ebe bụ ene kiche confused yes nke ma dịra nke anyị bi nyela ebe n'elu ọmọgálà akọ̀là lé o ọmọgálà ọ̀yà là ń pa òun dága akọ̀là lé wa ẹnẹsẹ́n mi ọmọgálà ọ̀yà là ń pa kì á ní ráǹkì yonyonyo kì í wọ́n àkéjì òun kọ́ màjọ máa ṣiṣẹ́ àdàmá ẹnẹsẹ́n mi òun akọ̀là lé tọ́ aníbi kò ń ẹ́ dẹ́lẹ̀ ìkódàgò ìkúrú àgèlè dákà àjẹgèdè ṣàdébì dágèdè máa kí wọn kasi to yenyu i tabale ba adoro yo ehu melekul amlak unu amunu ajo ha ma jo fe mm. ma ku do benelen qala sufyan نعم لا مالك إلا الله أجو هذا من تيوجو قال سفيان أم سفيان أنا ما سفيان إليه tábìlì nìṣe òun akọlà ẹnìhìn mítlu ẹnìhìn dọgẹnẹ ṣàhání ṣà ẹnì dọgẹnẹ ni ṣàhání ṣà kíkìrẹ́ kìkà ẹ̀ ọ bójú ń wẹ̀. àmì gbọ́ ìbí ara mi ṣàhání ṣà. to ni doge ne shahani sha'i yani an kuma do shahani sha'i da ma yanihi fa yasiru la hakikatan lahu siwa ismu zalam sama yani dogo ma ni o duk ma do o duk ma do ko no lan bi mana o be na ne kuma kini ajo he ka de gba zame ni ma mole ajo ajo he ka domo o ma do gele la kini shahani sha'i

نعم هي رواية من من أغيب رجل على الله يوم القيامة إنك كنك ندقبتك تلوجو لوجو قوانبا وأخبثه كدولا أشدوي وا ومشينتا هي رواية من دمو أنا تبغى تعاوب ما بايو رجل تسمى ملك الأملاك wannan magana da eh riwaya ka ja inna afna ismi inda Allah riwaya ya ci abiyaz ya Allah yawmal qiyamah ya so abakwa na risi le wannan min jibili ha akini ene kinne de gbuto bo ojo ojo kwani ke don ya won so de watu le paku un chene dukia ajudu un ene unu amunu to to unu mun du ma gel aliko to ma ni shahani shah gidai kuma kayin sufiyan ma ainihin sufiyan ani sufiyan ka ne ci owon ishe ani sufiyan ne ami sahabi ali sufiyan ne ami tabi'i mam da ti sufiyan la mo gbe mo ma ke on to ba un to sufiyan ni tabi'i ma ka do sufiyan ni ku ya ci kuma ya gidai sufiyan ma uyaina abele shabi kuma ci zamani ba zamani abu hanifa ne so nkɔla yɛn uyue ŋun se yi ni misilu sha shahani sha maa yɛn kuma do shahani sha indel ajam ugbe be kuma sha arab ni ba isi ewusɛ ko ba ibaratun an malikil amlak ɛhɛn okukɔ yɛn ni ukɔla ni se ma sha ka ali sha arab onu eti mu do onu ele kisa gbogbo ama jɔ ama boko ma se arab ni ma ma sha wɔn gɛnɛ lɛ agini aliyi shema onu amonu so shahani sha shi malakal amlak dai aliyi shi muna an gane ko بلغة الأعظم العجم بلغة العجم يشيو منه نعم أخنا أخنا كالغدوين كما دي دابتو بي حديث ما يعني أوضع yake ya cuka ta tili imana inna akhna ismi inda la o dubi cuda cuka ta tili o bale cik maria ba na ko ya akhna la ka ma gani detestable most detestable imana yiko ko jo mati ni gbon ki shenga cuka ta ko jo mati ni gbon tili ba ko saka cudu yiko kuma do ne ka kini onu amonu pa ko ehun de ibabi ga ko se yorùdùn anáhàyò àni tẹsẹmí bíi mẹlẹkìlì amúláàdì ma ha na one kiwe jodu unu amunu pako maduna maduna ganelen ekeji anne ma bi manahu lakini ona kumasha kologene leli ukaba nasalu ujue unke makala sufyan mtogene sufyan kae ina hijala shakali na karaba shaki unke athalitha kata atafatun ma humu ajubi litaghalidh fi hadha turukame wuji kidihola kirei wanao pamu gulola maalkɔtɔi yaacɛ cɛ cɛ direju jali bi anna alqalba lam yaqsid maana lakini ene duki chaka ni ologele ka kwalba cha ki cha de don aki ago akuru le to bangunu kwa kujakanu icha de don ama olile agimanya ka de don ene alojika الرابعة كلا أتفق أن هذا أن هذا mayi ni toru kuma maa ti ne ko negi kɔla lɛ ni ma mu ayi ju bi toru ka ma kini ɔla lɛ ma hana kawe ka lihila lila subhana toru ɛga ikpa o jima kɔjɔ nɛ tɔ mo ŋa ya lika de inshallah سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم أه aghiyazu aghiyazu ka kojun le wudu yin aghiyazu rajuli inda allah imana ene koju anya wedo ko tuli ba ku chaka do aghiyazu rajuli ka gini ene gine de guti tuli che de guti aghiyazu rajuli eh, ibi mishugo aghlazu aghlazu ibi mi lo ama aghiyazu mi shei àgbéyẹ̀wò mi ṣe rọ́ìzù rẹ̀ ẹ̀ wọ̀lùkáàdì mí nà lọ́ìzù bókùmàdé rọ́ìzù àwọn ẹ̀dọ̀ mi ṣe bókọ̀lá máa tsọ̀ la àwọn ẹ̀dọ̀ wọn jọ kọjú àwọn ẹ̀dọ̀ pàmà tòlè pàkó ọjọ́ náà òǹtsẹ́nẹ́ dó kì á dónú odó abá abẹ́kẹ́nẹ́ kì ní odó abá nẹ́gẹ́dẹ́ odó ẹ̀ wò yìí kakó òǹtsí abó yá mọ́nú subhanakallahu wa bihamdika ashhadu an la ilaha illa akpa bèsè ekìtì wo bí wà ẹnìtẹ̀lẹ̀ wà.